الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹlẹ́lùfẹ́ wa káàkiri ibi tẹ́ ẹ ti gbọ́ wa àti wa káàbọ̀ sórí ètò wa ètò yín fikhul islam ètò kan ètò kan tẹ́ẹ̀tì máa gbọ́ wá sí oníyebíye látẹnu fadilatu Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkòl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. بعد أعوذ بالله من الشيطان الرجيم اللهم بني وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́wọ́n bá ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun ọ̀ràn wá sílé ayé bí ìbàjẹ́ kọ́ wá jẹ́ àánú fún wa àánú lànàbí jẹ́ ọlọ́wọ́n mọ́sàdì ara àánú náà kí ni wọ́n ń pè láàánú òun náà ní kéèyàn máa tẹ̀lé anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí ò ní sọ fún wa pé ká kú omi kankan illa wà ń bẹ̀ wa wailun wọ́n wá kí gbogbo àwọn elétò náà kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sẹ̀ fún yín bílù ṣe rí náà ẹ̀ sì tún dúró ti dáwà torí dáwà ò tó nǹkan mọ́ lérí ilẹ̀ dájẹ àti dáàpò òun ni kálukú bá ká dáwà òun náà ni ká máa ṣàlàyé halal wal haram bayanul halali wal haram ká máa ṣàlàyé kí ni ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ kí ni ọlọ́run ṣe léwọ̀ ṣẹ̀rí tàbá ti ń ṣàlàyé ni àwọn èèyàn máa sá fún èèwọ̀ wọn ò ní ní problem tá a bá ti ń sọ tó yẹ kí wọ́n ṣe halal tí wọ́n bá ti ń ṣe é wọ́n máa rore ẹ̀yọ́ màyá mi ẹ̀rí tíra tó dáa jù tá a máa ń gbọ́ tá a máa ń kà ó náà alukur'an ẹ̀rí ìmọ̀nà tí ò ní dàrú ìmọ̀nà tí ò ní dàrú títí ayé ó náà sunna anabiwa muhammad ẹ̀rí ọ̀rọ̀ tí téèyàn gbọ́dọ̀ máa ra cd rẹ̀ tó gbọ́dọ̀ máa tẹ́tí sí òun náà ni àdádálẹ̀ tí wọ́n ń pè lẹ́sìn sórí ìtàn bá dálẹ̀ nínú ọ̀rọ̀ ayé bọ́ọ̀ bá ti ní owó ac yọ fáànù ilé rẹ̀ ó fi ac bọ́ àdádálẹ̀ nu bọ́ọ̀ bá ti rí bàtà kan tó wọ̀ rà á máa ń gulẹ̀ kú wádìí pé sànàbí wọ àbí ànàbí ọ̀wọ́ nítorí kìí ṣẹ̀sìn ibẹ̀ bá wù ọ ní ọkọ̀ ojú ilé rẹ̀ sí ẹnì kan mọ́ sọ fún ọ pé ibì kan lọ́pọ̀ lọ́kọ́jú ẹ̀ sí torí kìí ṣe mọ́sálásí kìí ṣẹ̀sì àmọ́ tá a bá ti pè ní ẹ̀sìn jama evidence yóò nínú Kùránì àti sunna ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa al-Islam ẹ̀rí ẹ̀sìn Islam jẹ́ al-hifdh ad-darurati al-khams ó dé láti wá bá wa mójútó nǹkan márùn-ún bá lè Kùránì ṣe tó bí sunna náà bí ṣe pọ̀ yẹn nǹkan márùn péré ni wọ́n bá mójútó alákọ̀ọ́kọ́ ń bẹ̀ adin alukur'ani ọwá láti wá bá wa mójútó bá a ṣe jẹ́ lẹ́sìn torítọ̀ ọba ti ṣẹ̀sìn ọ̀ṣẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì anafs ọwá mójútó bóòlù àṣẹ ní máa gbẹ̀mí ara wa ló fi ní ẹ má para yín o ló fi ní ẹ ọba pààyàn ẹ̀pọ̀ náà lẹ́yìn náà ọwá mójútó alákìl làákàyè wa Memory tí ọlọ́run ọba dá sínú ọpọlọ wa bí ò sí ní dàrú lọ́wọ́ ní gbogbo ohun tí ó jẹ́ kọ́pọlọ wọn dàrú ẹ má mú o ẹ má jẹ o ẹ má gbọ́ o tọ́pọlọ ò ní ṣiṣẹ́ dáadáa ma lẹ́yìn náà wọ nọ́ọ̀sì ọ wá mójútó kíkálukú ó dúró lérí ìyàwó ẹ̀ má bá yàwó yàwó sùn má sì bá ọmọ ọlọ́mọ sùn torí wọn náà ọ̀fẹ́ kán dọ́dọ̀ tiẹ̀ ó sì ń gbọmọ tiẹ̀ náà sá nítorí bá wá ṣe fún wọn nílé ọkàn wọn ó ṣe fún ẹ̀ náà tòrẹ́sàn òkè ọwọ́ mójútó bọ́mọ òsì ní dàpọ̀ torí tọ́mọ bá ti dàpọ̀ wà lọ́sẹ̀ rẹ̀ èmi mo lóyún ìwọ́kọ́ ẹni báyìí ló ní wọ́n padà yọ àdáṣẹ́ra wọn ẹ̀sìn wa mójútó pé kálukú oṣù igi ká sì mọ ìyàwó lágbájá pẹ̀lú lágbájá ó di mélòó jama ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún alimáàlì ẹ̀rìn ẹ̀sìn wa mójútó gbówó wa ò ní dàpọ̀ torí tó bá ti dàpọ̀ kí ni máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ibẹ̀ ìjà ni jàmá gbogbo àwọn tí Buhari ń lé káàkiri sìn kí lọ́dà wọn pọ̀ owó ìlú ẹ̀yọ́ máa yá mi kálukú ó ṣiṣẹ́ tiẹ̀ kálukú ó sì gbowó tiẹ̀ má gbà mí kémi náà má ṣe kí ni kémi náà má gbà ó ẹ tó sọ tó dúkù lẹ́yìn márùn àwọn afáàsùn náà wọ́n ka Kùránì pọ̀ àwọn ẹ̀ṣẹ̀ dọ́ọ̀lì tó jà òun náà rọ́ọ̀ wọ́n máa kà á pẹ̀lẹ́ warattilil Qur'ana tartila wọ́n máa kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa wá mú àwọn kò mú òkun inú rẹ̀ jáde àwọn afáàsùn náà wọ́n láwọn kà á látòkèdélé àwọn rí i pé nǹkan márùn-ún tẹ̀sẹ̀ wá mójútó nìyẹn kò wá sí tó kù mọ́ bẹ́ẹ̀ sọ kankan sìn á kì í bọ́nú kan nínú márùn-ún yìí ẹ̀wà rẹ̀ ìtàn náà wá yanjú lé ní méjì péré ni ọ̀rọ̀ bí a ṣe máa jẹun rọrùn táà ní máa jalè olè ni wọ́n ń pè ní tẹ́tẹ́ o ẹ̀yọ́ màyá mi ẹlẹ́ẹ̀kejì ní akil bá ṣe mójútó ọpọlọ wa tí òfin ní dàrú torí tọpọlọ bá ti dàrú òjé èèyàn má ọpọlọ la fi wá bí nsìn ọlọmọdé àmọ́ abọpọlọ bá dàrú tó bá fi lè yẹ nsìn èèyàn ní kọrí sílé má ọ̀tọ̀ níbi tí ọmọ lọ ọlọ́run ní dọpọlọ ẹnì kọ̀ọ̀kan wa ró ọlá ìjẹ́ kan sí lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa jù ni ọlọ́run ọba ní ìnàdínà ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run indalahil islam islam ni o lẹ́yìn islam kò sẹ́sìn mọ́ gbogbo tí wọ́n bá ń pè lẹ́sìn bẹ́ẹ̀ bá jòkó tẹ wò wọ́n báyìí ẹ̀rí pé wọn ò bá máa ta tẹ́tẹ́ òun sì máa ṣeré lẹ́yìn islam jama ọlọ́run ní kò sẹ́sìn mọ́ wọ̀já àlè islam islam tawáwì já a eléyìí náà li'annahu dínú ṣáàmìlò lè ṣòwò ní jẹ̀mí ìlhàyà àti kùlìhà gbogbo abala ayé wa pátá ní Islam wa dá sí ọ dá sí bá a ṣe ní àjọ kan nípa Ọlọ́run tí wọ́n ń pè ní àkídà tó ò ní lẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run tó ò ní gbára lé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọ wá dá sí ìbáàdà ipe tá a bá ti délé ayé yìí tá à ń jẹ tá a mu ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀ dá wa Ọlọ́run nìkan láti máa sìn á sì máa sìn pẹ̀lú súnà tànàbì lẹ́yìn náà ẹ̀sìn tún mú kíni wá al-akhlaq bóòlù á ní ìwà dáadáa sí òbí wa àwọn ẹbí wa àwọn ọ̀rẹ́ wa àwọn níbọ̀ wa àwọn ẹni tá a mà rí àtẹni tá a mà rí ẹni tí ń ṣẹ̀sìn wa àtẹni tí ó ṣẹ̀sìn wa kọ́dà bá ṣe níwà dáadáa sí ẹranko tí ń lọ tí ó ṣẹ̀ wa. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-muamalat ẹ̀sìn mójútó bò lẹ́nì kọ̀ọ̀kan wa láàṣẹ máa ṣiṣẹ́ àláàlì nítorí pé ilé ayé tá a wà yìí tá a bá ti ṣe lọ́nà ká ṣe kí ni lókùjàmá ká jẹun ọlọ́run wa ní ẹ̀sìn mi ẹ̀sìn jẹun ṣe é rí ẹ̀sìn oyè yóò wá mójútó wa nínú mọ́ṣáláṣí tá a bá ń kírun yóò mójútó wa tá a bá ń gbààwẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa a máa ṣàlùwàlá bá a bá mú mi ẹnìkan ọmọ jama àáfin sin lọ́ọ̀ni àsìní mú mi tọ́lẹ̀tì jama ẹ̀sìn ọ̀dà sí sàká wa owó tó wà lọ́wọ́ wa bó la ṣe sàánú àwọn tí ò ní ẹ̀sìn ọ̀dà sí ká lọ sí hajj ká lọ lè rí àwọn àmì ọlọ́run ṣẹ́rí gbogbo tẹ́sí ń sọ yìí kìí sóun nìkan lẹ̀sìn ẹ̀sìn tó ń dá sí kí láá jẹ ní tá a jẹ ibi tá a ti rówó tá a fi jẹ ẹ̀sìn dá sí kí láá mu ibi tá a ti rówó tá a fi mu ẹ̀sìn dá sí lẹ́fìn ní tó bá jáde láyé kó tó di pé ọ̀ọ́dẹ àlìjánà abẹni tí ọba wọ náà ni ọ wọ kọlọmọ sàwà lọmọ aná wọn ní látàzá lukọdàmà abdi ẹnìkan kánú wa tá a bá gbé wa dìde báyìí àní ti kú omi tá a tí wọn fi bí wa ní nǹkan mẹ́rin wọ́n bí wa nípa ayé wa nípa ọ̀dọ́ wa nípa owó wa níbo la ti rí níbo la ṣe kíni níbo la ná sí kì í ṣe àwàdà jama lẹ́yìn bá ní mùsùlùmí lòun mùsùlùmí lòun òun lọ mọ́ka òun tó òun tó òun ẹ òun ń gbàwẹ̀ àwa ní sẹ́wọ̀n lòun ṣe ọwa ní tẹ́tẹ́ a sọ fún pé ẹ̀sìn ó gbégi lé tẹ́tẹ́ yìí tí ń jẹ́sìn ni pé ká gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́run ní tẹ́tẹ́ ọ̀dà tọ́ọ̀ bá ti ń ṣe é ní ọ̀gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ọ̀hún ṣe ọlọ́run ẹni bá ń ṣe ọlọ́run ìpè lẹ́lẹ́sìn ẹ rí ẹni tí ń lọ tí ń lọ tí ń bọ̀ tí ń wá tí ó jẹ ká anábì ní barakallahu li ummati fi bukuriha anábì ní mo ti ṣàdúrà fún gbogbo àlòmọ̀ tí ń bá ń jí jáde láàárọ̀ tí ń wá tí ó lọ tí ń wá tí ó lọ tí má ti ń lọ bí iṣẹ́ rẹ̀ báyìí tí ń lọ ní owó rẹ̀ bísínẹ́sì ni iṣẹ́ ọ́fíìsì ni tí má ti ń lọ tí ń bọ̀ anábì mo bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn jálè baríkà ọmọ bẹ̀ lérí iṣẹ́ rẹ̀ àwọn sàhábà dìde wà nùlá ìta àlà àlẹ́yìn kọ́lá mọ́sàbá ní kẹ́ gbogbo wọn ọlọ́ọ̀bá ní yáyọ lẹ́dínà àmànù ẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìdánù díyàlẹ̀ sọ́dá ti mi yọ́mìlì jùmọ̀ tí wọ́n bá ti pèrún jọ jímà ìrún ẹlẹ́ẹ̀kejì fása'u ila zikirillah ẹ tara sàṣà ẹ lè gbọ́ kútùbà wọ́dánù lè bẹ́ẹ̀ à ẹ̀yìn sàhábà ẹ fi títà ríra alẹ́ kí ni wọ́n máa ń ṣe wọ́n máa ń ta wọ́n sì máa ń ra kò sí mùsùlùmí tí ó gbọ́dọ̀ ṣe é kọ́dà ìdérè lè máa ń ọ wà kankan máa ta wà fà ọ wà bísínẹ́sì kan máa ṣe kún ìmáàmà rẹ kún ọmọ tó nǹkan kéwú tí ọba tó jẹ àmọ́ táwọn ará àdúgbò bá ń san bíi tẹ́tẹ́ tààrà fọmọ kọ̀ọ̀kan a sì wá ní ọmọ fifteen èlónú jàmá aha àfààní ti rí sẹ́ ọmọ dàrẹ́ láàmú mọ́ kọ́lọ̀ mọ́ jílé kéwú tí ológun tí ọmọ ṣe kíni tí ọmọ ṣàdúrà tó dáa máa ń gbowó tá a bá ń kọ́ yàn kéwú àbí tó bá lóun ògbówó nìkan ló kù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kí làwọn sàábà ń ṣe èyí tọ́lọ́run fi ní kan pàátì káwọn lọ jí máa nígbàtà wá kí dímà tájà máa ọlọ́run nígbà ìdá kúrìyà ti sọ́lá fantashiru fil ard wabtagu min fadlillah wa dhkurullaha kathira la'allakum tuflihun ọlọ́run bá ní ẹ̀bá kí dímà tájà máa jòkó mọ́sáṣó ẹ̀mọ́ lẹ́nu fa tẹ̀síbáwò ọmọ ní àfa ẹ̀ lọ́mọ́ àní òsì kankan àlọ́ níbi kan lọ ọlọ́run ní ẹ jáde ẹ padà bí iṣẹ́ irun mo ní ẹ wá kí ẹ sì ẹ wá padà lẹ́nu iṣẹ́ yẹn máa wá ọlá ọlọ́run káàkiri kí náà ń pè lọ́lá ọlọ́run <laughs> jama adéṣèké ni jama kò sí sọ abàtí òní ṣẹ́tìṣe ọmọ èèyàn wá paṣẹ́ tì ọ ní tẹ́tẹ́ lòun máa ṣe kí ni lòun máa ta kí ni wọ́n pè ní tẹ́tẹ́ jama ọ̀rọ̀ tẹ́tẹ́ ọ̀dàrú ebi kí kẹ́nìkan dáwó kẹ́nìkejì náà dá tiẹ̀ kẹ́nìkẹta náà dá tiẹ̀ kẹ́nìkẹrin náà dá tiẹ̀ kẹ́nìkan wá kó kọ́ máa lọlé ọtán kò jù bá lọ láyé tí kalukurani láyé sọ̀rọ̀ hadizi ta lọ bẹ lọ́n kí pọ́pátì rẹ̀ àtógùn rẹ̀ kó di tẹni ẹlẹ́ni. àmọ́ ní sùlámù láti máa rí pé tẹ́tẹ́ ọ̀dà nínú ẹ̀sìn mi jàmáà tẹ́tẹ́ gan-an ojúlówó ọ̀nà tá a gbà rówó tá a gbà á di èèyàn ni. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọlọ́wọ́n bá wà láà ni wọ́n ń sọ fún ọ ní alukur'an ẹ̀yọ́ máa yá mi talukur'an bá ti ní kọ̀ sọ́nà mbẹ́ ọ̀fẹ́ o ọkọ̀ o ọgbà o ọgbà o ó ti ṣetán o èyí ṣetán o kọ̀ sọ́nà mbẹ́ náà ẹjá lọ lè wo alukur'an al-karim ẹdíkà lọ lè wo suratul ma'ida quran five ayah ninety to ninety two quran five aya ninety to ninety two sórí tó bá lọ jẹ́ ni ọlọ́run tọ́lọ́run bá ní má débẹ̀ tọ́ọ̀ bá ní débẹ̀ èyíṣẹ́ ni ọlọ́run mọ́ ètí wọ́n ń pè ní bẹ̀rù ọlọ́run òun náà ni ṣe é kò sì máa ṣe má ṣe é kò sì kó mbẹ̀ ọlọ́run bá wá sọ fún wa ń bẹ̀ ẹ ń sọ̀rọ̀ tẹ́tẹ́ ẹ ń sọ̀rọ̀ ọtí ẹ ń sọ̀rọ̀ ìmọ̀ àbọ̀rìṣà ẹ ń sọ̀rọ̀ ká máa wọṣẹ́ bọ́ọ̀ bá ti ń wọṣẹ́ wàhálà ti dé ọ̀fẹ́ mọ́jọ́ làbí ọ̀fẹ́ sá fún kádàrá burú tọ́lọ́n sì ní kádàrá méjèèjì lòun fi ṣe kínní lòun fi tètò ayé ọlọ́run ọba wa ń sọ ní Koran ọlọ́run ọba ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamr ọlọ́run ní ọtí mímu àti gbogbo tí máa ń dọ́gbọ́ lọ́rù al-khamru kullu ma khamara al-aqila ní tí wọ́n ń pè lọ́tí òun náà gbogbo tí máa ti ń dọ́gbọ́ lọ́rù kódà o lè má jẹ mímu o lè jẹ jíjẹ o lè jẹ fínfín wọn làwọn yẹn ń fin alábòkun eré ọwọ adarú kò ní ma ti ń ṣe mọ à ń ṣe ń bọ wá bẹ ọlọ́run bá ní innamal khamru ọlọ́run ní ọtí mímu gbogbo ọ̀ràn ọtí wal àti tẹ́tẹ́ títa wal ansaba àti ká pẹran fóòsà nítorí pé òòsà yẹn nídìí ẹran kó lè bá a ṣe ń tọ́lọ̀ máa ń ṣe é fún wa àwọn tí wọ́n ju ẹran sínú odò ọ̀ṣun kí ni wọ́n ń bèèrè lọ́wọ́ omi jàmá wọ́n fẹ́ kí omi yọ fáwọn lẹ́mìí gángan kó fáwọn lálàáfíà àṣeyọrí lérí iṣẹ́ sómi omi ni àbẹ́ni tó ní kí omi ọmọ sàn lọ́lọ́hùn ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń pẹran tí wọ́n ń pẹran sídìí òòsà wọlé àsìláàmù àtàwọn tí wọ́n ń lọ lè wọṣẹ́ rídìí sunmi ni amálẹ̀ ṣe ìtọ́ni ọlọ́run bá ní ìdọ̀tí ni iṣẹ́ èṣù ni fajitanibu ọlọ́run ni ẹ jìnnà sí i ẹ jìnnà sí i la'allakum kẹ́ ẹ lè jẹ́ni tí ó jèrè kẹ́ ẹ lè jẹ́ni ọ̀la kẹ́ ẹ lè jẹ́ni tẹ́ láti bọ̀ tán dáadáa ẹ jìnnà sí tí mo kà á lẹ̀ yìí o. إنما يريد الشيطان أن يوقع العداوة والبغضاء في الخمر والميسر ọlọ́run bá ní ṣe rí èṣù tẹ̀ ń sá fún ni gbogbo wa là á máa ń bẹ lọ́nkẹ́ ọlọ́run mọ̀jì àárín lọ́bi èṣù wa o mọ̀jì jí kéṣù ọwọ́ bá wa níbi tá a ṣe kí ni ibi tá a wà mọ̀jì á pàdé èṣù mọ̀jì èṣù wọ́n pàdé wa kò sẹ́ni tí ń ṣàdúró èṣù lójúmọ́ kọ́lọ́ mọ̀jì wọn ṣàgbákò èṣù ọlọ́run bá ní ṣe wá rí èṣù tẹ̀ ń sá fún un ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ilé iṣẹ́ rẹ̀ ibi wọ́n bá ti ń ta tẹ́tẹ́ ni ilé iṣẹ́ rẹ̀ ibi wọ́n bá ti ń mutí ni tọ́ ọba ti wà níwájú bí wọ́n ti ń ta tẹ́tẹ́ àbọ̀ wà nílé ọtí ó ti wà nínú kọ́ńpìnì ṣètọ́n ẹni tó lè bá ṣètọ́n nínú ilé rẹ̀ sọ̀mọ̀ pé yóò mú ọmọlẹ̀ náà ni yóò wá bẹ̀rẹ̀ sí da ọ̀rọ̀ rẹ̀ rú láti bẹ̀ ọlọ́run wá ní ẹ̀rí èṣù إنما يريد الشيطان أن yuqi'a al-adawata wal-baghda'a fil khamr wal-maysir yóò dá ọ̀tálẹ̀ láàrin yín yóò sì dá ìbínú lẹ̀ láàrin yín ẹ padà dọ̀tá ara yín ẹ̀yin tẹ̀jọ́ ń ta tẹ́tẹ́ ẹnìkan kó wá mílíọ̀n lẹ̀ ẹnìkejì náà fi wá mílíọ̀n lẹ̀ ẹnìkan bá kó tú mílíọ̀n lọ́ba lọ ẹnìkan fi káàlẹ̀ tòun náà fi káàlẹ̀ jàmá mùsùlùmí wọn làwọn ń bẹ́ẹ̀tì ẹnìkan wá kó káà méjèèjì ó kó lọlé ọlọ́run bá ní bàgùdọ́ ẹ̀ ní yọnu síra yín lérí ẹ̀ ẹ̀ sọ̀tákù ni kódà bóńtọ̀ wọn bá tún padà délé tíyàwó rẹ̀ bá béèrè pé mo ní ká wa wọ́n ti jẹ́ ẹ̀ ọlọ́run ni wọn yóò sì tún dọ̀ta àwọn ẹbí ẹ̀ àdáwà wọ̀lbàgùdọ́ ìbínú kò ní sí resident of mind nínú ayé yín má tẹ́ ẹ bá ti mutí tẹ́ ẹ sì ń ta tẹ́tẹ́ ọlọ́run bá ní wọ̀yẹ̀sùn dàkún àrùn zikiri la ẹ ní rántí ọlọ́run o bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ yìí wà á ní sọlá ẹ ní kírun mọ́ o bẹ́ẹ̀ sì ń lọ mọ́sálásí ìkíkùkì lẹ́ẹ̀mọ́sí kí ni lẹ́ẹ̀mọ́ kí. fàálẹ̀ tó ń mú táwọn ṣé ẹ ti ṣe tán láti túbà tẹ́ bá ti túbà ìmínú òfìríjì yín o ta ni ń sọ̀rọ̀ yìí jama Allah my brother my sister are you ready to repent so ti ṣe tán nígbà táyà yìí sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà wani ní intahaina intahaina àwa ti stop a ah, shimau àṣemọ́ o àṣemọ́ ah, o ọlọ́run sì pa gbogbo èyí tí wọ́n ti ṣe sẹ́yìn ọlọ́run sì parẹ́ fún wọn. واتيعوا الله واتيعوا الرسول ọlọ́run bá ní ẹ tẹ̀lé ọlọ́run tẹ̀lé ànábì ẹ ẹ ẹ ẹ ẹ fura ayé yóò bàjẹ́ látara tẹ́tẹ́ àtọ́tì. àti kẹ́ ẹ máa pẹran fóòsà àti kẹ́ ẹ máa lọ lè wúṣẹ́ fàyín táwa láyé tó ń tẹ bá wá ní ẹkẹyìn sẹmi Ọlọ́run ẹ ní gbọ́ ẹ máa mu ọtí ẹ máa ta tẹ́tẹ́ ẹ máa wá pẹran sí di òòsà ẹ sì máa wúṣẹ́ fàlámù ànàmà àlàrọ̀sùn nínàlìbàlà gòlìmọ̀bí ẹjí ó yẹ yín pé ànábì ti mọ̀ọ́ná sí yín kò lè mú yín pé ẹ má ṣe é kọ́kàn sọ fún yín náà ni àfọ̀ lágbára láti kánṣu tẹ́tẹ́ gambling ìmáàmù lágbára wọ́n sọ tipa báka ní mọ́sálásí ní jama ọlọ́run ní bẹ́ẹ̀ balẹ̀ nígbọ́ tọ̀ kánẹ́bí ọkàn sọ fún yín náà ni yín tí ń fẹ́ kẹ́ ẹ rí tí mo fi ní ẹ má ṣe ẹ padà pàdé ẹ̀ wájú pé tọ́lọ́mọ ti ní ká má ṣe kankan kò fẹ́ ká rí wàhálà kan bẹ́ẹ̀ bá ti wá ṣe kò ní rí wàhálà yẹn bẹ́ẹ̀ bá ti ṣe consequence ń bọ̀ àwọn afáàní àyà yìí tabawo àyà ninety to ninety three ninety to ninety three ìjà lọ lè ká pẹ̀lú reflection nínú ilé kí wọ́n náà gbọ́ ní tọ́lọ́wọ́n bá ń sọ chapter five quran five ayah ninety to ninety three ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa tó o bá lọ ń jẹ́ mùsùlùmí kìí ṣe pé ọkàn máa dé sábàkà ọ máa lu eyín maka ọ máa mú tẹ̀sùbà káàkiri oye ọ máa wá máa wọṣọ funfun bàtà funfun káà funfun níjọ́ sunday ètò wọn ń pè islam kọ ìdájọ́ pé islam ẹ̀ mọ́jàmá ní ká máa lo ń tọ́wà nínú ìwé tí wọ́n sọ kalẹ̀ fún wa tọba ti lóò lo alukurani mọ́ alukurani wà fún ìwé ìmọlọ́nlọ́kan alukurani wà fún ìwé ìjọsìn alukurani wà fún ìwé adua, alukurani wà fún ìwé òfin way of life bá a ṣe lo ayé wa sẹ́mi pọ́rọ̀ afẹ́rówó ń sìn kì í sọ̀rọ̀ mọ́sálásí kọ́dà àwọn ẹni tó bá lọ mọ́sálásí tí ń lè polówó ọjà ipa ìdákun máṣe kó mọ́tò kan dé sìn ẹ one forty five ni ìmáàmù ẹ fún mi nígbà láàyè kí n sọ fáwọn èèyàn ẹ̀yin jẹ́ máa sọ̀lú àlẹ́ nàbí kẹrin àbí bó ṣe wí náà gan ẹni tọrọ òye a ní àṣẹkọ àwọn product kan dé ẹ a ní káwọn fọwọ́ fún wa ní ìṣẹ́jú márùn lẹ́yìn jimá ẹ iye báyìí là ń ta anábì ní kẹ́ ṣe pèlè pé ọlọ́run níjọ ta nítorí pé àìtajà nínú mọ́ṣáláṣí àìpolówó ọjà nínú mọ́ṣáláṣí ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ mọ́ṣáláṣí ti yanjú ṣé wàá rí ọ̀rọ̀ wa àtajà ìta ẹ̀sìn tí wọ́n á tẹ̀lé wa lọ́ta. Umar bin Khattab nígbà tó di ọjà ó ní gbogbo yín tẹ́ wà lọ́jà ó ní gbogbo yín ẹ lè padà sí mọ́sálásí kẹ́ ẹ lọ lè wo ipò tí ń tẹ̀ ń ta wà nínú alukur'an ẹni tí bá padà sí mọ́sálásí tá a bá gbọ́ pé ọ̀tà takuta lọ́jà ń bí tó takò òfin kur'an á lè kó lọ́jà á sì hàn lè mọ̀ á sì jẹ́ ń yà ọ̀rọ̀ Umaru yóò yé wa pé ẹ̀sìn dá sí mọ́sálásí ó sì dá sí ìta mọ́sálásí kẹ́nìkan mọ̀ pé ẹ̀sìn tó ń gbà pé this is my job iṣẹ́ táwọn ń ṣe nìyẹn this is our company company tiwa nìyẹn kọ́ọ̀ṣì tẹ́mi ṣe nìyẹn ya afá ìdí ń ti lẹ́jù afá alágbádá abá ṣe ìyìn máa ń sàdọ́ fún mi lóṣooṣù afá àtàmọ́dọ̀ abá ṣe ìyìn máa ń sàkóra yà sí fún mi why you you always you, you, you, you used to condemn this is not good that is not good mo ní ọmọ ìyá wọlé farabalẹ̀ farabalẹ̀ kọ́ ka Kùránì ẹni tí ń jẹ́ mùsùlùmí lẹni tí ń lo kùránì ọlọ́run ti wá sọ ní Quran 5 verse ninety to ninety three ìpè gambling àti alcohol highly prohibited by Allah subhanahu wa ta'ala kí ló tó kù mọ́ jama ọlọ́run wa àwọn mú òkun ọ̀rọ̀ ayà yìí jáde wọn ní ni pé tá a fi mọ̀ pé ọ̀rọ̀ gambling àtọ́tí kìí ṣe ọ̀rọ̀ kékeré ọlọ́run bá fi ṣe kàtégórì ẹ̀bọ da nǹkan kan ẹ pẹran ọlọ́run ló sì sóore ọlọ́run ní ó yẹ kẹ́ máa bẹ̀rù ọlọ́run wá fi sáàrin ẹbọ tá a fi mọ̀ pé bọ́ọ̀ bá lọ́ọ̀ ṣe bọ́ bọ́ọ̀ bá ń ta tẹ́tẹ́ eré ewu lọ wa ó rí bọ́ọ̀lù ṣe tó ni ní wá ń fi ẹbọ yín fi sínú kàtígórì àwọn tí wọ́n ń ṣe kínní àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ wọ́n ní tá fi rí reflection ṣe lérí àyà yìí ni ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sọ pé innahuma rijis ọlọ́run ní ìdọ̀tí ni alkazar ọlọ́run ní tẹ́tẹ́ ìdọ̀tí ni owó ìdọ̀tí ni ọtí mímu ìdọ̀tí ni ìdọ̀tí ló mú àárẹ̀ ló mú wàhálà ló mú ẹ jìnnà sí aláwọ̀ bá ní ìdọ̀tí ni ìdọ̀tí yẹn jẹ́ àmọ̀ pé kò sẹ́nìkan tí ó fẹ́ kí ìdọ̀tí ó wà nínú ilé òun àbí nínú aṣọ òun torí ìdọ̀tí kò sóore ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn àfáà ní tí reflection wọ́n fi lágbára lérí ayà yẹn oní ní mí ní àmàlẹ̀ ṣèitán Allahu akbar ọlọ́run ní sẹ́ ṣèitán pọ̀ tí máa ń ṣe o ṣọ́ọ̀bù rẹ̀ sì pọ̀ o àwọn kí ọ̀sẹ̀ rẹ̀ pọ̀ o àwọn àyè títí máa hàn yín léèmọ̀ títí máa báyé yẹn jẹ́ pọ̀ o nínú ẹ̀ ní ọtí mímu àti tẹ̀tẹ̀ títà mìíràn àmàlẹ̀ ṣètò ta ló wá bẹ lọ́hùn kí èso ráyè nínú ayé òun wọ́n ní gbogbo èèyàn tí ò bá fẹ́ kí èso orí ààyè nínú ayé òun tí ò bá fẹ́ kí èso dì sọ́yà ayé òun kó jìnnà sí tẹ́tẹ́ àti ọtí mímu àwọn fáà nínú tọ́lọ́n ayà yìí ó ní fájì tẹ̀nìbù ọlọ́ọ̀ni ẹ ń bẹ́ o ẹ kú òǹbẹ́ o tọ́lọ̀mọ́ ni a kú òǹbẹ́ ó ti rí nǹkan kan wájú ọ̀rọ̀ kọjá pé àṣẹ bí owó ńlá fi kọ́lé yóò padà ta lé yẹn jẹ̀mọ́ yóò padà ta lé yẹn bó bá jẹ one million lé ní jẹ̀mọ́ tí ń rẹ́rìn káàkiri wọ́n padà gba ní five million tó bá fowó ó bá jẹ fifty million tó kọ́lé tó ra mọ́tò tó ṣe gbogbo ẹ̀ níjọba ta tó fi lé ta oye àtọwó káàṣì tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n gba ní hundred million jama yóò tán padà sóko rẹ̀ náà ni ọlọ́run ní nǹkan kan bẹ níwájú tẹ́tí àtọ́tí fọ́jútẹ̀ níbù ẹ jìnnà sí òkè nǹkan wọn máa ń dé báyìí o àǹfààní nínú àyà yìí àtúnrí ọlọ́run tó ní òkú là àdáwà ọlọ́run ní ọ̀tá tọ́ta bá ti ń lé jama kò sí sinmi mọ́ ọ̀tá wọn máa lé yín ẹ̀yin náà máa lé ọ̀tá kò ní sí ìfọ̀kànbalẹ̀ nínú ayé yín tẹ́ ẹ bá ti mutí tẹ́ ẹ sì ń ta tẹ́tẹ́ ẹ máa wá bínú ara yín ogun ayé ogun ayé kò sẹ́ni kankan tí ẹ ṣàdúrà láàárọ̀ tó kọ́ lọ́mọdé òun orógun ayé ọ̀wọ́n ọlọ́lẹ̀ ta tẹ́tẹ́ ó ti rógùn ọlọ́lẹ̀ mutí ó ti wógùn ogun ní jẹ̀má kálukú la máa ń pẹ́ ọlọ́mọdé á ní ẹran kórìíra la o bẹ́ẹ̀ máa ta tẹ́tẹ́ kí ọlọ́run yóò máa ṣẹlẹ̀ wọ̀lbọ̀kọ̀tọ̀ ọlọ́run àwọn yóò rí ọ ládùúgbò báyìí wọ́n sì máa gbé oore fún ipe lágbájá lẹ fẹ́ fúnṣẹ́ ń tẹ́tẹ́ ni ọlọ́run ó fi ìkórìíra rẹ sẹ́mi àwọn èèyàn ó àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ rẹ mọ́ tí wọ́n bá sì nífẹ̀ẹ́ èèyàn mọ́ ayé èèyàn ti parí nù jàmá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run wọ́n sọ́dún anzikiri ńlá ọlọ́run èyí tó wá ga jù ni pé yóò mú yín gbàgbé ọlọ́run èèyàn ní máa mutí kó ní imán anábì ní láà yẹ́sìn ní sáà ni wọ́n wà mọ́mìn ẹni tí ń ṣe sìnà wala yashrabu sharibun wa huwa mu'min ẹni tí ń mutí kò sí mọ́ nílá rẹ̀ ọlọ́run bá ní tẹ́tí àtọ́tí yóò mú yín gbàgbé ọlọ́run tó wà lérí irun tí ìmáàmù ọmọ ka súrà tó ti gbàgbé ara rẹ̀ lọ wípé a èló ní jẹlé ní a tí nọ́mbà mi bá jáde rànlẹ́ a owó dé mo ti bọ́ sínú ọlá sí ń kírun náà nọjà kètí ìrówó yẹn o ìrún ti bàjẹ́ ọwọ́ àtàtẹ́tẹ́ ọwọ́ àjẹ ìrun tí ó kì í jọ òun títí tó wọ̀nyí tán ìkíkùkì ni ọlọ́run bá ní yóò gbé yín gbàgbé ọlọ́run wàá ní sọlá kódà ẹ̀ nírìnrún kí má tẹ̀ bá ti mu títẹ̀ níta tẹ́tẹ́ ẹ̀yọ́ mayami ọlọ́run ọba ní wà àti ọlá wà àti rọ̀ṣọ́là ẹ wá tẹ̀lé mi ẹ tẹ̀lé ànábì kí ni ọlọ́run sọ fún wa ẹgbọ́n tí ń sọ ẹ tẹ̀lé mi ebe mi mọ̀ dá yín ìtẹ́ ń ṣe wọn ọ̀ fún yín kò sóore ń bẹ̀ fún yín ẹ tẹ̀lé mi ẹ sì tẹ̀lé sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú tọ́lọ̀ tó sọ náà ayà ni wọ́n ní wàhálàrù ẹ sọ́ra yín ẹ sọ́ra yín tí wọ́n bá ń kìlọ̀ fún yàn pé sọ́ra ẹ má bayé ẹ jẹ́ má bayé ara ẹ jẹ́ ọlọ́run ọba wa ní fàyín tawàlẹ́ ìtún fa'alamu annama ala rasulina al-balagul mubin tẹ́ bá wá lẹ̀ ní gbọ́ ẹ máa ń so ọlọ́run má jẹ́ sí àbámanú ayé wa o. ẹ̀rí alákọ̀ọ́kọ́ ní nínú alukuraani tó gbégi lé ọtí àti tẹ́tẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nù bákàrà quran two aya two two zero two hundred and twenty ẹlẹ́ẹ̀kejì sí rẹ̀ translated yẹn àbílẹ̀rẹ̀ fóònù ẹ̀ náà ni gbogbo ń táàfà mi máa wá ń wí fún ọ lérí ọtí ọkàn máa gbọ́ sẹ́yìn etí aláàní ká ṣe nǹkan ẹ̀ ń pé alẹ́ rọ́ o ma ja'ala Allahu shifa'akum fi ma harrama alaykum ọlọ́run bá ní nǹkan tí mo ní kẹ́ ẹ má débẹ̀ ayé ní fi wòsàn yín síbẹ̀ ebe mo ní ẹ má débẹ̀ aburú kan sì wà ń bẹ̀ mo fi sọ bẹ́ẹ̀ yín wàá fi wòsàn sínú aburú fún yín. ọlọ́run bá ní yas'alunaka anil khamri wal maisiri wọ́n ń bọ̀ wá bè wá nábì nípa ọtí àti tẹ́tẹ́ kúlífì ìhìnmá ismun kabiri sọ fún wọn yí pé ẹ̀ṣẹ̀ ńlá ló wà ń bẹ o. Aya yìí lọ sọkalẹ̀, kíta alákọ̀ọ́kọ́ yẹn tó sọ̀kalẹ̀. wa àmọ́ wọ́n rò pàǹfààní ń bẹ ń bẹ fáwọn. ẹ̀ yẹn nígbà wọn bá ta ọtí ní àwọn àwọn ọlọ́tí ni wọ́n lówó jù a ní ẹni nǹkan ọ̀dàkọ̀dà mọ́kọ́lé àkọ́kọ́ mọ́kọ́lé ẹ̀kejì mọ́kọ́lé ẹ̀kẹta mọ́lọ́mọ́kà. ọlọ́wọ́n bá ní poison ni jama ọlọ́wọ́n bá ní wọn mọ̀nà fi wuli nas kámọ́ sí ayẹyẹ tú o àwọn kan máa ń sì tuntun ó pé ọlọ́wọ́n bá ní àǹfààní ń bẹ ń bẹ àǹfààní ń bẹ làwọn ń yọ ń bẹ yẹn ọlọ́wọ́n bá ní wọ́n ìsìmóhùnmá ọlọ́wọ́n bá ní ẹ̀ṣẹ́ bẹ̀ akébàdàn mi nàfọ̀ ìhìnmá ó tóbi ju àǹfààní tẹ́yìn rò pé ẹ̀ ń ṣe kíni ẹ̀ ń rí ń bẹ̀ lọ bẹ́ẹ̀ máa ń tọ́ ó lè lówó bẹ́ẹ̀ máa sì ń ta tẹ́tẹ́ ó lè kọ́lé ọlọ́run ọba ní kọ̀sánfààní ń bẹ̀ fún yín láyé ń bí àti lọ́run onítẹ́tí ọ sàbámà ọmú tí ọ sàbámà bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan nínú ẹbí yín tí ń ṣèkan nínú méjèèjì ẹ ti ní pírọ́búlẹ́mù nínú ẹbí o ẹ máa wá ó ti ní fáírọ́ọ̀sì nínú ẹ̀wá níjẹ́ kọ́ràn ẹ máa pò òun náà sí fámílì mítìn yìí pé brother Rasheed ní Sunday tí ń bọ̀ gbogbo ẹbí fẹ́ rí yín a ní kí ló dé a ní abádébẹ́ a máa sọ. So gbogbo ẹbí ọ̀dà rasidi mutí alájà tàfáyà òun náà ń ta tẹ́tẹ́ nítorí pé tẹ́ ẹ mọ̀ pé tí àṣírí ẹ̀ bá fẹ́ tú tí láńlọ́ọ̀dù bá lóun lè kó lé ẹ pè mítìn àbí bọ́bá rẹ̀ ẹ pè mítìn bọ́bá wà lọ́sibítù ẹ mítìn. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fikhul islam wá sí onírànran látẹnu fàbí ìlàtú sheikh Kọmọrùdín Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.